alhamdulilahi lẹ́tí ya'lamu sirra wa akhfa ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa ọba tó máa ń tọpa mọ́ wasalaatu wasalaamu ala nabiyyi mustapha ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ba nabi wa muhammad ẹni tí ọlọ́run ọba fọmọ́ jùlọ wa ala alihi wa sahabatihi ahlil wafa àánú náà kọ́ba wọn sahaba àtàwọn ará ilé ànábì pátá àwọn tí wọ́n gbà déhùn a fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ òun náà ni aburú àti ìnira tí máa ń bá àwọn tí wọ́n ń woṣẹ́ fún yàn nílé ayé ń bí àti lọ́run àti aburú tí máa bá àwọn tí wọ́n ń lọ lè woṣẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n láwọn nímọ̀ kọ̀kọ̀ lẹ́yìn náà láwa mú al-istikhara wa òun náà làbáyọ fún wa tí ó máa jẹ́ èyí tá a fi rọ́pò ìmọ̀lọ́lẹ̀ ìwòsẹ́. àtàkàhónú ìmọ̀wòsẹ́ fún àwọn èèyàn kéèyàn máa sọ fún àwọn èèyàn pé ẹ máa bọ̀ yín sọ ń tọpamọ́ nínú ayé yín kúfùrùn billahi ta'ala onítọ̀hún ó ti ṣe kèfèrí nínú ẹ̀sìn wáyé nítorí pé ọlọ́run ọba Allah nìkan òun ló ní ìmọ̀ kọ̀kọ̀ òun náà wá ń sọ pé òun àtọ́lọ́run làwọn jọ mọ̀ nítòsọ́ di kèfèrí náà nìyẹn tọ́lọ́run ti là á mọ́lẹ̀ nínú Qur'an pé òun nìkan lòun mọ̀ ẹni bá tó wá ń sọ pé òun náà mọ̀ òun náà ti fẹ́rẹ̀ sí dídí ọlọ́run ọlọ́run ọba Allah sọ pé a'udhu billahi minash shaitani rajim قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله ọlọ́run ọba ní eré anábì sọ fún gbogbo ayé wípé kò sẹ́nì kankan nínú tọ́lọ́run ọba dá nínú sámà lọ́wọ́ àbí nínú ilẹ̀ àbí lérí ilẹ̀ tọ́mọ tọ́pamọ́ lẹ́yìn ọlọ́run nìkan ṣọ́ọ̀tù nàmúlẹ̀ àyà sixty five ẹlẹ́ẹ̀kejì tí ẹni tí ń woṣẹ́ tó fi kó onú ẹ̀sìn òun náà ní pélísìtì àánà ti hibiri ń wà ràn lọ́wọ́ pẹ̀lú àlìjànú àlìjànú tí máa ń sọ àwọn kọ̀kọ̀ àwọn èèyàn fún òye ní wàhánà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ èèyàn sì ní wàhánà lọ́wọ́ pẹ̀lú àlìjànú àfikún ṣẹbọ sí ọlọ́run ọba wa ọlọ́run sì ti sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run ọba ni ẹ máa sìn ọlọ́run ọba náà ni ẹ máa wá ní ẹni tí ó máa ràn yín lọ́wọ́ ọwọ́ gba àlìjànú sára ò bẹ àlìjànú ò kí àlìjànú ò béèrè information àwọn èèyàn lọ́dọ̀ àlìjànú nígbà ó ti gbára àlìjànú yìí ni ó ti kó ẹni bá wà lọ lè béèrè ó lè béèrè lọ́dọ̀ bàbá tí ń wọṣẹ́ yìí ó sì gbà pé òdodo ló sọ bọ́lọ̀ ń ṣe máa kọ̀kọ̀ bàbá náà mà àfa náà mà ìmáàmù yẹn náà mà ẹni lè béèrè tó sì gbà pé ẹni yẹn mà bọ́lọ̀ náà sì mà káfírùn àwọn àfa lóun náà ti kó inú ẹ̀sìn wa nítorí pé anabi sallallahu alayhi wa sallam anabi ti làámàlẹ̀ anabi ni mani ata kahina ẹni bá lọ lè bá a àtẹ̀yẹ̀pẹ̀ àwọ̀ gíláàsì fásọ̀ dákọ̀hù ó sì gbà á gbọ́ ipe ń tọ́ sọnù ni bó ṣe rí náà nù bima yaqul faqad kafara bima unzila ala muhammad òun tó àwọn ti ṣe kèfèrí sí ń tà sọ kalẹ̀ lérí ànábì kí náà sọ kalẹ̀ fún ànábì òun náà ní qur'an kí wọ́n wà ní qur'an yẹn kul la ya'lamu man fi samawati wal ardi al ghaiba illa allah ọlọ́run lẹ́nu kan mọ̀ ń fọpamọ́ àfọwọ́n nìkan ẹni bá ti ṣe kèfèrí pẹ̀lú qur'an ó ti ṣe kèfèrí pẹ̀lú ọlọ́ àgbọ́yé tá ń gbọ́yé lábẹ́ ẹ̀rí tá kó wáyìí òun náà ni pé ẹni tí ń wọṣẹ́ àti ẹni tí ń lọ lè wọṣẹ́ lọ́dọ̀ àwọn èèyàn huma kafiran àwọn méjèèjì tí wọ́n bá túbá kèfèrí ni wọ́n máa jẹ́ lọ́dọ̀ ọlọ́run nínú àwọn àdánwò tí ọbẹ̀ tí bá máa ń wọṣẹ́ òun náà lọ béèrè sọ fún àwọn èèyàn pé bàbá yẹn ìmáàmù yẹn ń pa ni tí mo dà níyàn ọ̀tọ̀ fún mi sẹ́rẹ́ni tí ó lọ tí ó gbàgbọ́ náà ádámù sàwábì sọ̀láàtì arba'ina yawma ọlọ́run ọba ò ní fún ní láàdá ìrun ogójì ọjọ́ forty days yóò sì máa kì kò sì gbọ́dọ̀ má kì kò sì nígbà láàdá rẹ̀ anabi ló fẹ́ràn lẹ́bẹ̀ sallallahu alayhi wa sallam anabi ni mani ata arrafa ẹni bá lọ lè bẹ́ẹ̀ nìkan tó lóun ní máa kọ̀kọ̀ fasa alahu anṣẹ́yì ó wá béèrè kankan lọ́wọ́ ẹ̀ ọkàn béèrè lásán lam tuqbal lahu salatu arba'ina yawma ànábì ní ọlọ́run ọba ò ní gba ìrun forty days lọ́wọ́ ẹ̀ kò sì gbọ́dọ̀ má kì í wọn ò sì ní gbà á fíkìhù delil àgbọ́yé tá à ń gbọ́yé ń bẹ̀ ni pé nígbà tí wọn ọba ti wá gba ìrun ẹni tí ń lọ lè béèrè ẹni tí wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ̀ tí wọ́n gbàrún tiẹ̀ òun sì ti nírun tipẹ́tipẹ́ tó ti jẹ́ pé ẹni bá ń wọṣẹ́ ò nírun bẹ́ẹ̀ bá kírun lẹ́yìn ẹni tí ń wọṣẹ́ èèyàn náà ò nírun torógun náà ò nírun ẹ̀yọ́ màá yá mi ẹ̀sìn wa nínú àwọn àdánwò tí wọ́n máa bá àwọn èèyàn lọ́dọ̀ àwọn tí wọ́n ń wọṣẹ́ òun náà ni kí wọ́n máa da ìgbésí ayé àwọn èèyàn rú kí wọ́n máa da ìgbéyàwó àwọn èèyàn rú ọmọ tí ẹ mú ọkọ rẹ̀ wáyé òun àti kejì rẹ̀ wọn ò lè fẹ́ra wọn o nítorí pé nígbà tá a wo àrí pé wọn bára wọn mu àìmọye aburú ni wọ́n ti dálẹ̀ lérí ilẹ̀ tó dé pé àwọn tí wọ́n fẹ́ fẹ́ra wọn yìí wọn padà rí ẹni tó wù wọn mọ́ wọn kàn lọ lè fẹ́ kankan nítorí pé bàbá awòràwọ̀ yìí nítorí pé àáfọ̀ oníyẹ́ yìí ó ti tú wọn ká ó ti bà tiwọn jẹ́ nínú aburú tí máa ń ṣẹlẹ̀ lérí ilẹ̀ òun náà ni pé àwọn tí wọ́n ń woṣẹ́ wọ́n máa ń dẹ bí rú ibẹ̀ yẹn lọ lè ń woṣẹ́ lọ́dọ̀ rẹ tó wà ń sọ fún un pé ogun ìdílé rèé ah àwọn òun lẹjọ níjànú ẹbí ah bọ̀dá rẹ nílò kádàrá rẹ ẹ̀gbọ́n rẹ nílò kádàrá rẹ ó yẹ kó ti dá fún gbóyún jù báyìí lọ ẹnìkan lọ gbọ́wọ́ lẹ́yìn lérí kádàrá tá a ṣe wí ibẹ̀ lókè sọ́mà kejì èmi ọ̀bẹni tó lè débẹ̀ èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa àti nílẹ̀ Yorùbá yìí tí wọ́n wọṣẹ́ fún ọ̀dọ́ kan tó jáde yunifásitì tí ò ríṣẹ́ tí wọ́n ní ìyá rẹ̀ lọ́wọ́ ń bẹ̀ ìyá rẹ̀ ní ojú oríṣẹ́ lọ́lẹ̀ ibẹ̀ yẹ ọbẹ̀ yá ẹ ìyá ẹ lòun ò sí ń bẹ̀ ó tún padà wá ó tún wá bẹ̀ yá ẹ ìyá lòun ò sí ń bẹ̀ nígbà ìpínlẹ̀ kẹta ó rí i pé ẹni tí ó máa díhùn lọ́wọ́ yìí kó wọn fẹ̀ ká kúkú pa á lọ́ba lọlé lọ́ba lọlé bẹ̀ kọ́dà ó tara rẹ̀ dípò tó rí tàwọn èèyàn nínú wa burú táwọn tí wọ́n wo ṣe máa ń dálẹ̀ lérí ilẹ̀ òun náà ni pé wọ́n máa ń ju àwọn èèyàn sínú ìbànújẹ́ àti inú ìjáyà ìpáyà látara tí wọ́n bá gbọ́ lọ́dọ̀ wọn sórí ìwọ tó ń rìn ká bọ́ ọba ti ń rìn kùnrin òun sì gbọ́pọ̀ kúgbọ́ bọ́ ọba ti wá gbọ́pọ̀ kúgbọ́ òun ní nífọ̀kànbalẹ̀ má bọ́ ọba ti wá nífọ̀kànbalẹ̀ ilé ayé rẹ̀ yóò wà lágbàá ọlọ́mọṣẹ́ sọ níbi aburú wọn òòrí ọlọ́run náà máa pọ̀ òòrí náà fún rẹ̀ ọmọ pọ̀ òòrí náà ṣe bọ́ ọmọ béèrè pé táwọn wálé ẹ dákun ẹni tí ń wọṣẹ́ tó ń táwọn wálé só nídìí kó béèrè ẹni tí ń wọṣẹ́ tí ń pẹ́ ẹ dákun èèyàn ọmọ ẹ bá mi rí kì mí ẹ bá mi rí kọ́kọ́rọ́ mi kọ́ mọ́ ibi kọ́kọ́rọ́ wà ẹni tí ń wọṣẹ́ tí ń béèrè ṣúrìtì ẹ dákun kájọlà ṣúrìtì là ń béèrè ẹ dákun ọ̀nà àbọ̀lọ̀nà tí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń pè lérí fóònù pé ta ní bá mi sọ̀rọ̀ ta ní pè mí láti bo sẹ́ẹ̀rì pé ó ń tàn wọ́n ní máa kọ̀kọ̀ èèyàn kan lẹ̀kùn rẹ̀ ń sìn òun béèrè pé ta ń wà lẹ́yìn lẹ̀kùn ẹ wọlé ẹ wọlé onítọ̀hún wa wọlé tán ọ wá ń sọ fún un pé ọ sọ ntí ọ̀sẹ̀lẹ̀ sí lógún ọdún ìwọ tó ọmọ tó wà lẹ́yìn lẹ́kùn sí allahu akbar kadabun òpòrọ́ ni wọ́n dajalun wọ́n ń ba ayé jẹ́ ni irun eré rẹ̀ mélòó ni níbi olóko láyé gan-an ọ̀ma nígbà tó ti mọ ń tọpa mọ́nú ayé rẹ̀ má sọ ń tọpa mọ́nú ayé àwọn èèyàn máa ẹ̀ ń da ni Allah nìkan ló mọ̀ ikhwatal iman léyìí tí ò ṣe rọ́ńbẹ̀ òun náà ni pé nílé ayé nǹkan méjì máa ń dàrú mọ́mọ èèyàn lọ́wọ́ mo fẹ́ fẹ́ lágbájá ṣe ń fẹ́ àbí má fẹ́ àbáwọn méjì lórílẹ̀ kan náà èwo lórí mbẹ́mbẹ́ ọ̀fẹ́ tajà irísí méjì ọmọ yìí tọ́ta ọ̀fẹ́ tíráfù ṣé kọ́ àbí ọmọ lọ ṣe rí gbogbo tọpamọ́ nínú ìrìn àjò ẹ̀dá ẹnìkan náà lọ́mà ọmọ bẹ̀rẹ̀ ọmọ àárín ó sì máa gbẹ̀yìn òun náà ni ọlọ́run ọba wa allah subhanahu wa ta'ala tába ti wá gbà bẹ́ẹ̀ á wà á béèrè pé ọ̀dà tí nǹkan bá rúyàn lójú àbí èèyàn mọ̀ yìí téèyàn ó ṣe inú ọ̀rọ̀ mọ́ kí ni ànábì fi kalẹ̀ fún wa ní tí ànábì fi lẹ̀ fún wa náà ni al-istikhara ìtumẹ̀ òun náà ni iya talabul khairi min allah allah amil qulub ká béèrè lọ́dọ̀ ọlọ́run èwo lóore wà ń bẹ̀ nínú méjì ìjì tó dàrú ìwọ ọlọ́run ọba tọ̀mísọ́nà léèrè tí mo fẹ́ ṣe yìí ṣe ń ṣe àbí má ṣe bó láti wá béèrè rákà méjì péré láàyàn á fèrè kalẹ̀ níwájú ọlọ́run tó mọ gbogbo ń tọpamọ́ tàbá ti wá kí rákà méjì tàwé yìí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò wá darí wa lọ síbi tí orí ń bẹ ń bẹ àtẹ̀lé ẹ̀rí lérí ẹ̀ anábì òfin ṣẹ́ wíwó lẹ̀ fún wa ohun tó fi lẹ̀ fún wa la fẹ́ kàyé o qala jábìrù bin abdullah jábìrù ọmọ abdullah radiyallahu anhuma ọlọ́run bá yọ́nú sáwọn méjèèjì kana rasulullah sallallahu alaihi wasallam ó ní ànábì wa muhammad sallallahu alaihi wasallam yu'allimuna al-istikharata fil umuri kulliha a máa ń kọ́ wa ní istikhara lérí gbogbo àlámàrí wa tó bá rújú kama yu'allimuna surata min al-qur'an gẹ́gẹ́ bí sì máa ń kọ́ wa ní àwọn sóra nínú al-qur'an báyìí bí sì máa ń kọ́ wa ní iná àtọ́yìnà bí sì máa ń kọ́ wa ní kúlúwàlá ni ó pè wáyé pé wá báyìí ló ṣe istikhara nítorí bá rú ọ lójú nǹkan tí ọba fẹ́ tó fẹ́ kọ́lọ́mù bá kọ́bọ̀ tàn mọ́lẹ̀ sí nǹkan tí ń bá ń dàrú mọ́ ọ lọ́wọ́ tó ọmọ yìí tó ṣe báyìí ló ṣe báyìí ló ṣe yakul anabi wa ń sọ pé idha hamma ahadukum bil amr tẹ́nì kọ̀ọ̀kan yín tí ọ̀rọ̀ kan bá dàrú mọ́ yín lójú tẹ́ẹ̀mà yìí tẹ́ ṣe fàlìyàrìká àràkà àtẹ́yìn ẹ lè yan àràkà méjì min ghayri al-fariida náfìlà ni ó sì jẹ́kù níjọ́ náà yàn thumma liyakun

pẹ̀lú agbára rẹ kó jẹ́ kí n lè ṣe èyí tó rẹ bá ń bẹ̀ ń bẹ̀ èyí táàbùrú bá ń bẹ̀ ń bẹ̀ má jìn rí ṣe wá àṣà alùkàmí fọ́dìdì kalẹ̀ àzẹ́mi ìwọ́n ń béèrè lọ́wọ́ wọ ọlọ́run ọba ọlá rẹ tó pọ̀ jù fa iná kàtàkùdìrù ìwọ lọ́wọ́ máa ń kọ kádàrá lẹ̀ wọlá àkùdìrù èmi kọ kádàrá fa iná kàtàkùdìrù ìwọ ọlọ́run ọba lọ́ba tó lágbára wọlá àkùdìrù èmi ò lágbára wọ́tá àlámù ìwọ lọ́mà wọlá àlámù èmi ọ̀mà ẹni tí ń ṣàdúrà yìí ànábì ni ó ó ní wọ́tá alamu ànábì ní wọ́lọ́n lọ́mọ wọ́lá alamu èmi ọ̀mà ṣé wọ́lọ́ wàá mọ̀ wà á ń ta alamul ghuyub ìwọ ọlọ́run ọba ìwọ ọlọ́run máa ń tọ́pa mọ́ o allahumma ìwọ ọlọ́run ọba in kunta ta'lamu anna hadha al-amra tó bá dé pé ìwọ ọlọ́run ọba ọba ti mà nínú màrà ìpín tí mo fẹ́ ṣe yìí ó dárúkọ bùkátà yẹn ó dárúkọ ọmọ yẹn tó fẹ́ fẹ́ brọ́dà yẹn tó fẹ́ fẹ́ ó dárúkọ ẹ̀ tó bá dé pé bísínẹ́sì tó fẹ́ ṣe bísínẹ́sì tó fẹ́ ṣe ó sọ ìwọ ọlọ́run ọba o tó bá jẹ́ pé o ti mọ̀ nínú ọmọ rẹ pé bùkátà tí mo fẹ́ bíyà yìí khairun li fi dini orí bẹ́ẹ̀ fún mi nínú ẹ̀sìn mi wa ma'ashi nínú ayé mi wa akibati amúrì nígbẹ̀yìn ọ̀rọ̀ mi ajilihi wa ajilihi bóyá orí bẹ́ẹ̀ fún mi níbẹ̀rẹ̀ àti níparí rẹ̀ fàkìdír uli fi sunu kádàrá mi jí lè ṣe wọ̀yà sẹ́r uli sẹ́r ọ̀rùn fún mi tó ma bá àríkì fi kọ́ wá fàlùbáríkà sí wọ̀nyí kún tàtà àlámù tó bá ti ma anna hadal amúra ipe ọ̀rọ̀ yìí sharru li àlámàrí yìí aburú ni fún mi fídí ni wọ́n máa ṣe nínú ẹ̀sìn mi àti nínú ayé mi wà á kí bá ti amòrì àti nígbẹ̀yìn ọ̀rọ̀ mi ájìlì yìí wà bóyá kíákíá laburú wọn bá mi àbí aburú ọ̀padà bá mi ń bẹ̀ padà yá fásitìfò àní yí kú lọ́dọ̀ mi wàsùrí ni anéwù yí èmi náà kú níbi nǹkan ọmọ jì ń ṣe wákòdòr líyàl xayira kọ́ wa kádàrá oore fún mi ayé ìtòkánà níbi tó bá wà fún mi fún mi àrùn ṣe rí bá a ṣe wí òun àwọn sàhábà jábìrì ọmọ abdullahi ó ní bá nàbì ṣe ń kọ́ àwọn nìyẹn táwọn bá ti wá ṣe lérí ọ̀rọ̀ kan tó rú àwọn lójú èyí tí ọlọ́wọ́n bá àlá yóò wá tó àwọn sọ́nà èyí tó lóore ń bẹ̀ àwọn ò ní bùkátà sí káwọn lọ wo ṣẹ́ lọ́dọ̀ ẹnìkan kan mọ́ a àdúrà yìí nínú ìwé àdúrà tí wọ́n pè ní haisunil muslim a máa ń pè ní citadel prayer twenty six kalọ̀lẹ́ra ẹ̀wà rí istikhara tá a ṣe yìí tó bá ti ṣe tán báwọn tó ṣàdúrà yẹn tán níta ìmọ̀ rẹ bá ti ní kó ṣe òun náà nìkan máa ṣe lọ ó ní fèrè kalẹ̀ níwájú ọlọ́run ọba ọba aláàánú ọlọ́run tó wá sí ọlọ́nà eléyìí ni wọ́n fi rọ́pò ìmọ̀lọ́lẹ̀ ìwòsẹ̀ fún wa ikhwatal iman ẹ̀yẹ́ máa yá mi nínú gbàgbọ́ al-istikhara pé kò sí tí wọ́n ń ṣe nínú kèfèrí tí ànábì òfin ni táwọn ó ṣe nínú islam nídìí bẹ́ẹ̀ kálọ̀ lè dúró ti ọlọ́run ọba wa àwa bẹ̀lọ́n allah subhanahu wa ta'ala ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ń torí wa lójú nu ayé wa táwọn bẹ̀lọ́n kọ́lọ́n bá tàmálẹ̀ sí ọlọ́mọṣà tàmálẹ̀ sí kọ́lọ́n wa darí wa lọ síbi èyí torí bá ń bẹ́ẹ̀ fún wa kọ́lọ́run ọba kó lé wa kúrò lójú ọ̀nà àwọn tí wọ́n wo sẹ́ àwọn tí wọ́n wo náà kọ́lọ́run tí wọ́n lè túbá kan lè bá dé lérí rẹ̀ ihdina siratal mustaqim siratal ladhina an'amta alaihim ghayril maghdubi alaihim